ẹ padà kó wá sí ilé ìwòsàn. àwa ti yín tòótọ́ gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ní kúkúrú èdè ká má dóná pẹnu mm. wọ́n ṣe àyẹ̀wò àyẹ̀wò tí wọ́n ṣe wọ́n ní kì í ṣàyẹ̀wò tí èèyàn gba èsì ní kíákíá báwọn mm. àyẹ̀wò tí ọkọ àwọn ṣe wọ́n ti parí rẹ̀ wọ́n níyàwó ẹ̀yin ọlọ ẹ̀ tún padà wá ó lè gbà yín bíi ẹ̀mẹ́ta ó lè gbà yín bíi ẹ̀mẹ́rin ó sì lè gbà yín bíi ẹ̀márùn wọ́n ní ó ní í ṣe pẹ̀lú ní táwọn ń wáhùn báwọn bá ṣe tètè rí. ká bọ́rọ̀ lọ lóní wo na àbálọ hmm. àbábọ̀ gbogbo ẹ̀ èsì àyẹ̀wò jáde èsì àyẹ̀wò tó jáde ìyàwó tó ṣe àyẹ̀wò eléyìí tó gbẹ̀yìn àwọn náà ni wọ́n padà gba èsì àwọn méjèèjì ṣebí lọ́kọláya kúkú ni àwọn méjèèjì. màmá tó wọ́n mi dàgbà màmá tó bí mi sáyé. arákùnrin yìí ní nínú ọkàn àwọn àwọn ò lérò pé èsì eléyìí tó jẹ́ tàwọn ìyàwó àwọn lè já para pé kíyàwó àwọn kó pé òun fẹ́ wo èsì tó wà ń bẹ̀ wọ́n ní ìyàwó àwọn ló gba ẹ́ńbílóòkù hmm. ẹnbílòkù ni bí àṣà àwọn ẹ̀yà wa. ẹnbílòkù. ṣé palẹ̀ lọ́kọ̀jọ́ òru. ìyá wọ́n níyàwó àwọn lọ́gba ẹ́ńbílòkù méjèèjì lọ́gba kúrò lọ́sibítù lọ́gba èsì àyẹ̀wò méjèèjì èsì àyẹ̀wò méjèèjì wọ́n ní bó ṣe jẹ́ kò yí àwọn o hmm. wọ́n ní táwọn kàn mọ̀ ní pé ìyàwó àwọn délé ó sì mú èsì wá fún àwọn pé èsì àyẹ̀wò ti jáde o pé tí wọ́n sì sọ ni pé hmm. ntayẹ̀wò gbé ni pé ntayẹ̀wò gbé ni pé pé ìwọ ni o sọ. pé kínní kínní oje tọ̀dọ̀ tiyín o. pé wọ́n kàn gbá bọ́ọ̀lù ni pé wọ́n kàn máa gbá mọ́rin ni gbogbo ẹsẹ yín gan gbogbo ẹsẹ yín gan ní ọ̀fẹ́ ní ọ̀fẹ́ ẹ bó lórí pápá o. wọn ò lè gbà wọnú àmọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ̀ ń da bọ́ọ̀lù lórí pápá tẹ̀ ń da bọ́ọ̀lù lórí ah. pápá wọ́n ní ẹ kàn ń dà lásán ni ẹ kàn ń dà lásán ni o pé lóòótọ́ àti lódodo ẹ gúùdù ń bi bọ́ọ̀lù gbígbá ṣùgbọ́n wọ́n ní bọ́ọ̀lù yín ò lè go ẹ ní ẹ̀bùn o ṣùgbọ́n hmm. hmm. ò lè go o. nígbà ń gbìyànjú láti sọ ni pé arákùnrin yìí ní èsì tíyàwó àwọn fún àwọn ò ní pé wọ́n ní òjì àwọn lẹ̀ èsì tó pò ń gbà wá pé ó ní òjì àwọn lẹ̀ pé kò pé àwọn hmm. ò ní ẹyin kankan tí kò tí dọmọ wọ́n ní káwọn ó tiẹ̀ wá gbé sára bó ṣe sọ fáwọn káwọn wá lọ sí ilé ìwòsàn míì káwọn lọ ṣe àyẹ̀wò wọ́n ní sáà jẹ́mọ̀ pé kíní ìgò àwọn wọ́n ní òjòjò lọ́kàn bẹ̀rẹ̀ sí ní mú àwọn pé ọkàn pé ọkàn wọn bàjẹ́ pé ah ah ó ti bímọ méjì kí n tó fẹ́. àwọn ọmọ ti bí ọmọ méjì káwọn tó fẹ́. yá àṣẹ ajẹ́pẹ́ lẹ́yìn ìgbà yẹn ni. ní dídápẹ́ lọ́mọkùnrin. àwọn sì dúró tán. àwọn sì dúró tán àwọn dúró tán lọ́mọkùnrin pé àwọn ò tiẹ̀ retí irú àbájáde èsì bẹ́ẹ̀. arákùnrin yìí ní káwọn ó tiẹ̀ tún wá sọ pé ìyàwó àwọn pé kó jẹ́ káwọn ó lọ sí ilé ìwòsàn tó jẹ́ ti ibi tẹ́yẹ wọ́n ti pé káwọn lọ sí àyẹ̀wò wọ́n ní wọ́n ní kò tiẹ̀ wá sí ọkàn wọn rárá wọ́n lọ́kàn àwọn pa mí pátápátá ni. wọ́n ní àmọ́ lọ́jọ́ tí ìyàwó àwọn tó jẹ́ iṣẹ́ ìfa wọn wọ́n ní bílẹ̀ ọjọ́ kejì bó ṣe mọ́ wọ́n láwọn kàn gbéra kúò ní ìlú táwọn wà ní báwọn ṣe gbéra wọ́n ní òdìlé Ìbàdàn níbi tá a wà yìí wọ́n láwọn wá sí Ìbàdàn hmm. lọ́dọ̀ rí àwọn kan tí àwọn mọ̀ gẹ́gẹ́ bíi dókítà àmọ́ kì í ṣe oníṣègùn òyìnbó hmm. wọn ló níṣègùn ìbílẹ̀ ni pé àwọn wá sọ fún ọ̀rẹ́ àwọn pé tàwọn ti bá àwọn o ó dé o ó dé o ó ṣe pé ibi tọmọbìnrin tọlọ ìbá yọ sáwọn ìfẹ́ lágbára o ó dé bá ológbá ọmọ mọ́ra ó dé bá rẹ̀sà ọmọ mọ́ra irú eléyìí ó ṣòro ọmọ mọ́ra fún àwọn dákun báyìí kàṣá báyìí kàwòdì eh, wọn láwọn ni kí ni yóò ṣe fáwọn tí yóò fi gba àwọn wọn ní arákùnrin ìbéèrè pé tí ọba fẹ́ gorí pápá kò sí agbára ni ah, àwọn ní agbára wà bọ́ọ̀lù gbígbá ń kọ́ wọ́n lè ní ah, àgbádá ni àgbáfẹ́ bókìtì ní gan pápá. ẹ ó ṣe àwa àlè ń gba bọ́ọ̀lù fọkàn rẹ balẹ̀ jàre. wọ́n gbọ́ rí nígbà tó ti jẹ́ ibi tọ́rọ̀ ó ti lẹ́nu tó bá ṣe pé nígbà tó bá fẹ́ bọ́ sórí pápá bóyá ọ̀tẹ̀tẹ̀ máa ń làágùn tí máa tètè rí ọ nígbà tó sì jẹ́ pé eegun rẹ ó dúró kórè ní gbàgbé. àwọn bàbá wa yìí ṣe é tì wọ́n ní bárakùnrin wọ́n ní bó ṣe wọlé nù pé wàá wò àgbò mo ṣe lẹ́fẹ̀ẹ́ nìkan ni ṣùgbọ́n ọmọ ọmọ rìn wọ́n lọ bá gbé àgbò àwọn lọ wọ́n ló gbé àgbò àwọn lọ́wọ́ wọ́n ló tún kó àwọn àgúnmu kan bọ́ta pé ah. káwọn gbà káwọn padà sí ibi àwọn ti wá pé ọ wà á lọ lò ó hmm. fódìdí bí oṣù kan kò lẹ̀ pé báwọn bá ti lò ó pé ṣùgbọ́n táwọn bá ti ń tá a ṣe ni pé hmm. tó bá ti ń lò nù lé gbìyànjú bí a kò mọ hmm. lò ń tà náà ká fi mọ ibi tí wàhálà tiẹ̀ ti wá pé kò tiẹ̀ sí wàhálà kankan ṣùgbọ́n lò ó. ẹ̀yin kọ́ èyí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé arákùnrin igba àgbo wọ́n gba àgúnmu wọ́n bá gbé gbogbo ẹ̀ ó di fèrè jàgàn ó di ó di bí wọ́n ti wá ẹnu mi aago ló bá di ti wá ńgbà tí wọ́n dé ibi tí wọ́n ti wá padà wọ́n ní sàbí ológun ah. wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ sí ní gbé agbóhùn ara rẹ̀ kan rárọ̀ jẹ gan ni. wọ́n láwọn kan wọ́n níyàwó ah. àwọn ń sọ fáwọn pé káwọn padà sí ilé ìwòsàn gbogbo tí àwọn bá ṣe láwọn ní kọ́mọ wọ̀rẹ́ pé kò tí di ọ̀rọ̀ ilé ìwòsàn báyìí àwọn ò ní tí ì padà bẹ́ẹ̀ wọ́n nítorí mm. àwọn ọ̀fẹ́ lọ rè gbọ́ ìròyìn ìbànújẹ́ pé wọ́n ní tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ àti lódodo ní kíní ìbá rí bí àyẹ̀wò ṣe gbé jáde wọ́n ní a pé ọlọ́run ó ti lo àgbo táwọn ń lò yìí pẹ̀lú àwọn àgbọn mọ̀ yìí gbogbo rẹ̀ ó ti padà pé yọ kàn dàbí fíìmù lójú dókítà náà ni pé ah, ah, rìsọ́ọ̀tì rèé kí ni wọn lọ rèé ṣàyẹ̀wò mi wá. wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ń lọ àròjọ́ mùsùlùkùn mọ́lẹ̀ ibi tá à ń lò jìnnà Eh, àwọn bíi tá à ń yà lọ fẹ́ ṣe bí ẹ̀ ń pọ̀ díẹ̀ aago mẹ́fà ó rékọjá àṣẹjú mẹ́fà mo lérò lẹ́tọ̀ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wa ilé orin challenge nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ṣe lórí ọ̀fẹ́ láti gbọ́ wa tẹ́ ń wò wá yìí ẹ bá wa ṣe àìtò yìí ẹ jẹ́ kó káàkiri àgbáyé torí pé nǹkan tó kì í ṣẹ̀ṣẹ̀ ràgó láàárọ̀ yìí. kúkúrú èdè arákùnrin yìí ní bí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní gbé àgbo yìí báwọn ti ṣe bẹ̀rẹ̀ sí ní gbèlú rere o mm. wọn láwọn ń gbé àgbolura àwọn eléyìí tó ní í ṣe pẹ̀lú àgúnmu àwọn fi fọ́kọ mu <laughs> wọ́n ní báwọn sì ṣe ń kanlẹ̀kùn lé wọ́n ní ṣàjẹmọ̀ pé ah, gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí ọ̀rẹ́ wọn fún wọn. àwọn bá tún fa ọmọbìnrin kan mọ́ra pé n tó ṣẹlẹ̀ gangan pé àwọn fẹ́ mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn ń kànlẹ̀kùn ń ta hmm. ṣùgbọ́n àwọn ń fọkàn rò pé hmm. kọ́lọ́n sá káwọn ní problem hmm. ọlọ́run sá mọ̀jẹ̀ káwọn ní problem kọ́lọ́n sá mọ̀jẹ̀ káwọn ní problem wọ́n ní gbogbo ohun táwọn ṣàǹrò rẹ̀. nígbà tí oṣù kan tọ́wálé fẹ́lẹ́lí wọ́n ní níyàwó àwọn wá ní à ń sọ fún yín ẹ gbọ́ o pé ẹ já padà lọ sí ọsibítù o níbi wọ́n ti pé ká lọ rèé ṣe àyẹ̀wò ká kó àyẹ̀wò lọ ẹ̀ ń sọ pé ẹ̀ lọ ẹ̀ lọ ẹ̀ lọ yín tó ṣàṣẹlẹ̀ yìí kì í ṣe pé ẹ̀ lè ṣe ẹ̀ lè ṣe kò kò mú èso wá ni. wọ́n ní òní mèso wá ni. ń bọ̀ ọ̀rọ̀ ti wá rí báwọn báwa padà débẹ̀ yóò lò ó jù ú wọ́n ní làwọn bá ní ok pé kò sí problem pé oṣù kan tí wọ́n tiẹ̀ ní káwọn lo hmm. àgbo náà àwọn ti lò ó ti pé pé kó jẹ́ kí àwọn rè lé ìwòsàn wọ́n nígbà wọ́n délé ìwòsàn lóòótọ́ àti lódodo wọ́n ní. Ni èsì àyẹ̀wò tí ń bẹ lọ́wọ́ dókítà tí dókítà gbé dání mm. wọ́n ní tí dókítà sì sọ fún àwọn tí wọ́n yẹ̀wò tí wọ́n fi bá wọn sọ̀rọ̀ ni pé bí ìyàwó àwọn ṣe sọ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ṣùgbọ́n ní ti arábìnrin wọ́n ní arábìnrin ìpè wọ́n ní kò sí nǹkan kan tó ṣe wọ́n eh, àwọn ìmọ̀ràn kọ̀ọ̀kan ni wọ́n kàn fún wọn pé kí wọ́n tẹ̀lé àmọ́ ní ti arákùnrin yìí wọ́n ní ọba náà ni kò tí ì bàjẹ́ pé bọ́rọ̀ bá rí báyìí eh, àwọn oògùn wà tí a kọ fún yín tẹ́ máa lò àwọn nǹkan wà tá a sọ pé kẹ́ ẹ sára fún kẹ́ ẹ má jẹ àwọn nǹkan kan wà tí ẹ jẹ́ pé ẹ má mu tẹ́lẹ̀ bíi mímu líleun àmú hmm. hmm. àbáfígò tilẹ̀ pé eh, eh, eh, ẹ ṣe ràró lórí rẹ̀ náà wọ́n ní dókítà gba àwọn nímọ̀ràn wọ́n sì kọ àwọn oògùn fáwọn wípé káwọn lọ rèé lò àwọn ìmọ̀ràn tí wọ́n ní káwọn máa tẹ̀lé wọn níbi àwọn tó ṣe gba gbogbo rẹ̀ mọ́ra wọn rèé wò ó ká mọ̀ bá lọ lónìí wò ná ibi ọ̀rọ̀ wá wà gangan rèé gbogbo èèyàn ọlọ́gbọ́n gbogbo èèyàn olóye gbogbo èèyàn mẹ̀sàn tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé ẹ jẹ́ mọ̀ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí arábìnrin yìí ni arákùnrin yìí ni àwọn wà nínú pòrúurú ọkàn wọ́n nítorí pé arábìnrin ti ìta wọ́n ní wọ́n ló pe àwọn pé ẹ̀sà ẹ̀sà bọ́ọ̀lù tẹ̀ ń gbá tí mò ń sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ lo dọ̀là bọ̀ sí. ẹ tí mo ní kẹ́ ẹ mọ̀ lo fìlà dádì. mo ní kẹ́ ẹ lo. tẹ́ tẹ́ ń kára gbá tẹ́ ń kára gbá bí mo ń sọ fún yín tẹ́ sọ pé rárá o ẹ ń pé mo kìlọ̀ fún yín mo ní. mo ní kẹ́ ẹ kẹ́ ẹ ṣe mọ̀ pé níyàwó ńlé. mo ní tó bá dúró èmi ò. mi ní mo sọ fún yín pé mi ò ní o. o ti dúró. o ti mi ò ní ọ̀rọ̀ wà gangan rèé ẹ̀já aṣojú òpó lẹ̀ ẹ bá wa dá sí i ọ̀rẹ́bìnrin lásán tó wà ń ta tárakùnrin tí wọ́n ń gbé súnmọ́ bọ́ńpà tù bọ́ńpà láàrin ìgbà tí wọ́n gba àgbo eh, láàrin ìgbà tí wọ́n gba ìtọ́jú wọ́n kan ilẹ̀kùn ilẹ̀kùn tiẹ̀ ti ṣí ọlọ́run ti ká dàrá arábìnrin yẹn. sílẹ̀kùn sílẹ̀kùn hmm. sílẹ̀kùn sílẹ̀kùn hmm. àánú rẹ̀. ilẹ̀kùn àánú ṣí ilẹ̀kùn àánú ṣí o bí orin láyínká ni o. ó ṣí ó ṣí ibi ọ̀rọ̀ ó sì wà rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé arákùnrin yìí ní bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tí ẹ̀ ń retí pé ẹ̀ẹ́ kíyàwó ti àwọn náà nínú ilé wọ́n sọ fún àwọn pé òjò ti sú o òjò ti sú òjò ti sú o pé káwọn àwọn ń retí pé ah, yóò tiẹ̀ bẹ̀rẹ̀ sí ní sẹ́ńtọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ kìnní kankan wọ́n ní <laughs> àwọn ń retí ni o ah. ọ̀rọ̀ ò tí ì rí bẹ́ẹ̀ àmọ́ ń tọ́wọ́ àṣẹlẹ̀ gangan ni pé àwọn ti gbìyànjú. Hmm wọ́n ní àwọn ti bá arábìnrin ti ta ìsọ̀rọ̀ pé kó tiẹ̀ dákun kó ṣàánú àwọn kó ṣàánú àwọn ọmọdé ẹgbẹ́ àwọn fọwọ́kọ yẹn àwọn làwọn kọ́ lóòótọ́ eh, ọkọ bá wọn dìlítì ẹ̀. wọ́n ní lójú tàwọn bẹ́ńsù làwọn sì fi kọ́ kí ni eh, ìṣe parẹ́. ẹ eh, bá wọn parẹ́ ẹ nígbà tó ṣe pé wọ́n sọ fún wọn pé báyìí rò kọ́ la mi tí n ó fi kọ́ yìí o báyìí kíní kíní o má dákun o. ìrèmídé ayọ̀mídé ti ṣoríire. ẹ wá bá mi jó. today na today make we dey dance today na today make we jolly today na today make we dey dance o oh. today na today make we jolly dá ẹja aṣojú òpó lẹ ibi à ń lọ ibẹ̀ gangan láti dé. mi máa ń tàn wojú mi sí nígbà tí mo bá ń try láti jẹ́ káwọn èèyàn ó mọ pé kí ni pé ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ni. àbí àfẹ́ polówó ọjà. Ah, ó kó polówó ẹ̀ bí ó ti polówó rẹ̀ oje lórí mi èèyàn òun ò lè yọ sílẹ̀ kanú sálárì tèmi bẹ́ẹ̀ mi ti wáyé. Mamas, on good one, you know. For your picking bright smile, make sure say them they brush every day with Colgate Maximum Cavity Protection because Colgate locks calcium in. Keeps cavities out. Ibadan kini so Fresh FM nìbàdàn làwà. aṣojú òpó lé àwọn nọ́mbà tí a ń lò kò yí padà zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine àti plus two three four eight zero nine two two two ten fifty nine àwọn mm. nọ́mbà tí ẹ fi lórí ọ̀fẹ́ láti bá wa dá sílẹ̀ lẹ́ arákùnrin ní àwọn dé ìkórìtà kò yé ni mọ́ o àwọn ọmọ èwo gangan lèèyàn ṣe irú ìgbésẹ̀ wo lèèyàn gbé. òjò sùn ta kò sùn lé o. àwọn òsì fẹ́ tí ọmọbìnrin yìí tí ó fi kọ àwọn lẹ kọ́ mọ́ dàbí ìgbà tí èèyàn fojú olóore gbòógì. ọlọ́run bàbá bí mo lọ wá mi kò yé mi mọ́ ṣé bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi á ṣebí wọn ló sọ pé tí bá gbàgbọ́ ẹrù iye ẹ ló ẹ káàárọ̀. sà. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ orí àtọ̀run. ẹ ṣe Mandela Mandela re? Mandela no Mandela kọ. Ah, mo fi lálàá ni ẹ má bínú mo fi Mandela lálàá ni mo fi Mandela lálàá ni ẹ má ah, bínú. Ah, ọ̀rọ̀ rẹ ti gbà kíyèsí. mo oh. fi Mandela lálàá ni. ó kọ yín sà. kò yẹ kò yẹ ẹni ọlọ́mọ ni mi lè dárúkọ mi láti Ọ̀yọ́ Aláàfin ni. à ń gbọ́ yín o ẹni ọlọ́mọ ṣe rí kíni yẹn ti ṣẹlẹ̀ sí mi rí ó ti ṣẹlẹ̀ sí mi rí mo fẹ́yàwó mo bímọ mẹ́ta ìyàwó mi lọ lẹ́gbà náà mo fẹ́yàwó mi kò bímọ kò tí bímọ kódà tó wà àǹbẹ̀lọ̀ náà di sí náà ni. ọlọ́run sì náà yọ. àmì àmì ṣàgbó tẹ́sì ní pátápátá la ṣe pátí hmm. mi lọ ṣe ṣe tẹ́sì wọ́n ni mo ní low spam calcium alògùn ẹ̀ mo á ní gẹ́fẹ̀ẹ́dì kan níta ṣàgbé gẹ́fẹ̀ẹ́dì mi oyún tó ṣe fún mi ó fẹ́ tó bíi mẹ́fà sí méje. lásùfà. ẹ ẹ sà ṣé lẹ́yìn èsì àyẹ̀wò tẹ́ ẹ ti fetí ara yín gbọ́. ṣùgbọ́n mo máa ń pẹ́ẹ́tì gẹ̀ yẹn pé kó dàkùtù lọ́lọ́ ba kó mọ̀ ta lé mi kó mọ̀ ta lé mi kó mọ̀ ta lé mi. ṣé iṣẹ́ ẹ̀yin ọ̀fẹ́ ọmọ rárá ní fi ń ṣe oyún mẹ́fà fún yín níta. ṣe sùúrù jàre sọ̀rọ̀ ṣe fi dúkẹ́ jọ lọ́mọ ṣe kéde kan ọmọ yóyó yín ìlàjì dọ́sìn ni ọmọ yóyó. èyí fi nǹkan bò lẹ́nu hmm. hmm. ní ìsìn. gbogbo ìwo ni problem àwọn family àwọn mìíràn lọ usage wọn mo lọ káàkiri káàkiri káàkiri wọn ni kò sí problem kankan fún un wọn àtúnṣe yìí kan ọgbẹ́ ìtọ́ àtúnlóyún mi fún mi màá ní kó foyún yẹn lẹ. ó wá foyún lẹ ìgbà tí ó bímọ ọkùnrin kan fún mi. Hmm. ẹ sì ti lọ́kùnrin inú mẹ́ta ti tẹ́lẹ̀. mo ṣe ẹ mo lọ́kùnrin bẹ́ẹ̀ tẹ́tẹ́lẹ̀ náà ṣé hmm. o mo á fi pamọ́ ngbóyà tún bẹ̀rẹ̀ sí ṣe ṣe títí títí títí díẹ̀ tún lóyún mi fún mi. ó tún bí mi. Ah, ó tún fún mi ẹyin náà wọ ẹyin náà burú o pẹ̀lú ló spam kan. mo burú gan mo burú gan ṣe ah, mo burú gan ẹyin gbọ́ dárúkọ mi tí mo bá dárúkọ mi àwọn yẹn mọ̀ mi. ẹ má dárúkọ yín spẹ́ẹ̀tì pàpà ẹ burú ẹ gbọ́dọ̀ yọrù. tí ìjọ ìjọ ìdárúkọ mi nù. ṣáárì ṣáá mọ̀ pé ọmọ yẹn wà ọmọ méjì ò fún mi níta. ọmọ méjì. Hmm. méjì ò ti ọkùnrin kan obìnrin kan fún mi níta. Ah, mo sì mọ̀ pé má ra ọmọ yẹn gan-an gbàgbọ́n ọmọ yẹn gangan wọ́n mọ̀ pé yẹ èmi gangan mo la ọmọ yìí ló dà. bí ìgbà pẹ́ la bí ìgbà pẹ́ lanu tẹ́ ọ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́n mi tó ẹ wá wò n bọ̀ wá ya tó wá tó ṣe tó ṣe ṣe gan mo á kó mọ̀ pé mi ní problem o ṣẹ́gbọ́n mi yóò mi ẹ pé mi pé ẹ orí wá ní problem o hmm. pé problem àtọ̀dọ̀ ni but náà nìṣe à ń bẹ́ lọ́run fóònù náà sẹ́ni kíni yẹn o. ẹ jẹ́ bí yín lè lò lè lè ṣe sùúrù ṣe sùúrù náà ẹ sà ẹni ọlọ́run mọ̀ ṣé ìgbà tẹ wá sọ fún eh. pé ẹ ní problem ṣé ẹ come out pé wọ́n bí o òjò ṣùbò mi ó sì rọ̀ mo sì gbé mi o ṣé ẹ jẹ́ kó yé bẹ́ẹ̀. sẹ́ni ó padà ó padà mọ ó padà mọ nǹkan ó mọ ìjọ tó ìjọ tó mọ ó pè mí pé kan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ pé òun gbọ́ pé mo fọmọ kan lóyún mi ìdálóhùn hmm. mi ìdálóhùn ṣé àríjọ tí ọmọ yẹn bímọ fún mi máa sọ fún pé mi sọ pé ọ̀rọ̀ tí òun tó ń bè lọ́wọ́ mi ò sọ pé lómi láìkí mọ̀ parọ́ fún yẹn mm. mo ní òrìpé mi mo ní òrìpé mi ìdán lóhùn mo ní bọ̀ náà lónìí lónìí ọmọ yẹn ti bímọ fún mi. Mm. ẹ sà ìbéèrè kan tún rè ẹ tún gbọ́ béèrè lẹ ṣé ìyàwó yín gangan tí wọ́n ń bẹ mm. nínú ilé yẹn sẹ́yìn àti wọ́n jọ lórí ọ̀fẹ́ láti lọ sílé ìwòsàn tẹ́ẹ̀jọ ṣe àyẹ̀wò papọ̀. tẹ́ẹ̀jọ lọ papọ̀ tẹ́ẹ̀jọ gbà èsì. àjọ lọ ni ẹ wá mọ̀ gbọ́ o àbájáde èsì àyẹ̀wò ṣé ẹ̀yin náà fojú ara yín rí kì í ṣe pé wọ́n sọ fún yín tẹ́ ẹ mọ̀ pé kò sí nǹkan kan tó mú. irú mi fúnra mi ò lọ gbà mo hospital kan bẹ ní test kan tó ti àmọ̀ sí test ní owó dé lọ́yọ̀ọ́ ìgbọ́ ọ̀dà kọ ẹ̀kọ́ ni mímọ̀ polo fún yín mo bá mo bá polo yín orúkọ tó polo fún mi. ẹ dẹ̀ certify pé. àná ní fúnra àwọn kẹlẹ àwọn lọ gbèsè àyẹ̀wò. ẹ̀yin náà dẹ̀ fojú ara yín rí pé kò sí nǹkan kan tó ṣe arábìnrin pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó tún lọ sí hospital ṣe everything. Hmm. ó sì wà bẹ́ẹ̀ náà pé tiyín ti lẹ pé kínní tiyín yà o wípé omi lásán ni o. èmi dẹ̀ ní dáadé bẹ́ẹ̀ náà èmi mo ṣe wà yìí èmi mú àgbo mi mú àgbo mu hmm. mi mú ga ìka tó dùn tó dùn lèmi máa mu débi pé àwọn fábílẹ̀ sọ pé bá kóòkì tí máa mu o àbí ẹ̀gbọ́n ìgbé dàpọ̀. bóyá ẹlẹ́rìí tó ti máa mu ẹ báyìí jẹ́ ni ọlọ́run mọ̀ tó jẹ́ àdánù. ẹlẹ́rìí máa mu o bóyá ní mo bá ló bá a kí ló jẹ́ kí fíàmù kiri yóò lò gàdán. ló jẹ́ kí kíni tí yán lami lè lami. ẹ ẹ nígbà tí ó sì kèmí nígbà tí mo sọ pé kíni tèmi ò lami fún àfikẹ́ mo máa ń ṣe tẹ́sí fún àfikẹ́ máa yẹ òfò àmì àgbẹ̀ kí ni ìwà bẹ́ẹ̀. ẹ̀yin kan mọ̀ pé ó kì bí ọdún bẹ́ẹ̀ ni. ẹ wo bí irú rẹ ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí mm-hmm. kí ni ìmọ̀ràn yín fárákùnrin eh. yìí. sẹ́rí sẹ́rí ìmọ̀ràn mi fárákùnrin yẹn ni pé ṣe pé kọ́lọ̀ eh, ẹ tí ò bá ní bímọ láì ní bímọ. Hmm kìí ṣe bóyá àgùnrínú pẹ̀lú. àwọn ti bímọ tẹ́lẹ̀ wọ́n ti bímọ tẹ́lẹ̀ o. Oh, no no obìnrin mò ń sọ ṣẹ́ mi hmm. ṣé pé inú kúránì dẹ̀ ní ṣé tó ṣe ṣe kí ìyàwó mi alákọ̀ọ́kọ́ hmm. ó wá ìwọ àwọn sọ pé ọlọ́run ṣe èmi òkú ló lé ìyàwó tí mo kọ́ fẹ́ kò bímọ gbogbo tí mo bá ní àwọn ọmọ náà lónìí àwọn ọmọ náà lónìí hmm. bọ́n náà ní ìsinmi àwọn tó náà ti mọ̀ náà ti mọ̀ pé mo ti bímọ míì ṣe takùdé sí àwọn ọmọ nìkan náà ṣé tí mo gbọ́ ọkùnrin yẹn ni pé kọ́mọ̀jẹ̀ kó ṣe oyún yẹn ṣe ń gbọ́dọ̀ mi kó gbà ìgbésẹ̀ kó ọdún lójú kó lò ní o hmm. kó gba oyún kó gba oyún yẹn kó gbọ́ ọmọ yẹn sọ́dọ̀ hmm. kọ́dọ̀ gbọ́mọ gbà sọ́dọ̀ torí pé tí ó bá gba ọmọ sọ́dọ̀ ìyàwó ilé tó ṣẹ̀fẹ̀ gangan yóò fi ṣe èsì pé ìwọ nìkan rí ọ̀dà hmm. ṣùgbọ́n tó bá ti yá tó bá ti pé yes pé ó gbọmọ yẹn sọ́dọ̀ pé ọmọ yẹn olóṣì ní tó gbọmọ yẹn náà jọ kò ní ṣẹ̀sì ó dòtú jára mọ́ láti mọ bẹ́ẹ̀ lọ. ìbéèrè kan sí ká tó yọ̀ǹda yín sà torí àsìkò wa obìnrin tó bímọ fún yín tàn mm-hmm. ẹ fẹ́ mm. níyàwó ni àbí ẹ kàn fẹ́ ń bò ń kẹ́lẹ́ síta náà amúgbó àfẹ́jáwó ni o torí mùsùlùmí ni mí. mo ti yan tí mo fẹ́ yọ. ẹ ti fẹ́ báyìí wọlé wọlé tán yẹn yẹn. ẹ ṣe gan ni ẹni Ọlọ́run mọ nǹkan yín ò ní ah, bàjẹ́. ẹni Ọlọ́run mọ o ẹ ṣeun. ẹnìkan pè wọn Mr. jagunjagun látọyọ. ẹ kú ètò. Ayọ̀ Bámidára Mọ́lá akínpàdé rẹ̀ èmi ni o kéèyàn máa kọ́kọ́ ọmọ kó ọmọ kó rí kú bẹ́ẹ̀tì ọmọ lè kí ìyàwó orí pé ẹ àjọyọ̀ ọjọ́ òní o. ẹ kú ọdún orí ẹ ṣeun jàre ẹ ọdún ọrùn ẹ ọdún ọrùn ọ̀rẹ́ ilẹ̀ fi ọkàn orí balẹ̀ ẹ̀yin lẹ fọkàn orí balẹ̀ olóṣèlú ni tójú wọn fi ń dán tí wọ́n ti rí ọdún ṣe lọ́dọọdún ọdọọdún wọ́n dẹ̀ àwọn la máa rí bá lágbára ọlọ́run. àmín àmín àdúpẹ́ mà ṣé ẹ rí èyí tí ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí hmm. ẹran tí ò wọ́ bẹ̀ ni èmi bẹ́mi ṣe ìwòye ti tèmi ni hmm. wípé ó láti jẹ́ pé ìyàwó yẹn tó ẹ̀ṣẹ̀ fẹ́ yẹn hmm. bóyá ló ní problem tóun àti dókítà jọ ń dì ah. ó bẹ́tà kí wọ́n lọ sí hospital míì láti lọ ṣe test kí wọ́n mọ ibi tí ọ̀rọ̀ wọn dé dúró ṣé ń gbọ́ mi kó lọ ṣe test ní hospital míì kó má jẹ́ kíyàwó yẹn tẹ̀lé wọn lọ káwọn fúnra wọn lọ ṣe test níbò mi. nígbà tẹ́lómi ti lóyún fún wọn níta mo wá bẹ̀ wọ́n mo fi ọlọ́run bẹ̀ wọ́n kó má jẹ́ kẹ́ni tó wà níta yẹn ṣẹ́yún wọn kó jẹ́ kó fi oyún yẹn bẹ̀ wọ́n. ọ̀rọ̀ ní ojú mẹ́fà ọ̀dúnnù tí. àṣé ti bàbá ti dẹ̀ fún. sáró ọ̀yọ́ la ti ń dàpọ̀. ní bàbá ni mo ń sọ. ilé ọ̀sẹ̀ yìí. rárá ló èyí tí wọ́n à ń sọ lọ́wọ́lọ́wọ́ kì í ṣe tara ọ̀yọ́ ni mo ń sọ kì í ṣe tẹ́ńtọ́lọ́ mọ́ o kó má jẹ́ kí obìnrin yẹn ṣẹ́yún mọ́ kọ́ má jẹ́ kó ṣẹ́yún mọ́ títa yẹn kọ́ má jẹ́ kó ṣẹ́yún mọ́. àní ò tiẹ̀ sẹ́ rí ọ̀sẹ̀ rí ṣùgbọ́n ti bí o ti àkọ́kọ́ rẹ̀ rèé àkọ́kọ́ rẹ̀ rèé kò sì tí wọn kò sì gbà láti dìlítì ẹ̀. òun náà ni mò ń sọ pé kọ́ má wulẹ̀ jẹ́ kó ṣẹ́ oyún yẹn rárá kọ́ má jẹ́ kó dìlítì ẹ̀. ìyẹn kò gbà pé kò ń dìlítì jẹ́ kó delete ẹ̀ bọ́ káwọn gan náà wá lọ síta kán lọ sí test níbò míì hmm. kí wọ́n fi mọ̀ bí ètò ara kíyàwó ilé tó lọ. ọmọ méjì làwọn tiẹ̀ bí. méjì ni. ọwọ́ ọmọ méjì mo ti ń mix ẹ̀ pẹ̀lú tọyọ. babalọ́yọ̀ jákòjákò lọ́fẹ̀ẹ́ gbé kínní fíìmù kàn tó gbé mú lérò mi. <laughs> ti bímọ méjì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm ó jẹ́ mọ̀ wípé tó bá yẹ pé ìyàwó àkọ́fẹ́ wọn tó bá yẹ pé àwọn kọ́ náà ni ọmọ yẹn kò ní kọ́ ọmọ yẹn sílẹ̀ àwọn náà lọ́mọ méjì. Ah, ọlọ́mọ ó ti wá kọ́ mọ̀ tó wá di wípé ọlọ́mọ náà ti wá kọ́ mẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín ọlọ́mọ ti wá kọ́ mẹ̀ kọ́ lọ tẹ iṣẹ́ àyẹ̀wò ara wọn wò mm. níta kó má yẹ kó obìnrin tó ẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ló ní problem tí òun àti dókítà wa jọ ń dì. Hmm. yèyé múlẹ́rù ẹja àfi bá méjì sí ẹ gbọ́ mi mà ẹ gbọ́ irú ọ̀rọ̀ ti arákùnrin tìlú Ọ̀yọ́ yìí wọ́n ní lóòótọ́ àti lódodo àwọn fojú àwọn rí àyẹ̀wò gbé jáde pé àtọ̀ àwọn lẹ̀ pàpà síbẹ̀síbẹ̀ fúnra ara àwọn làwọn máa lọ gbé pàpà síbẹ̀síbẹ̀ ọlọ́run ṣoore ìyanu àdìtú lọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ìyàwó àwọn ṣẹ́ ń gbọ́ mi mà wọ́n ní ìyàwó àwọn pé kò sí nǹkan kan tó ṣe àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ ọlọ́run ò tí ì dá lóhùn ṣé bọ́rọ̀ bá rí bíi ti bó bá jẹ́ pé arábìnrin náà kò sí nǹkan kan tó ṣe wọ́n mm-hmm. tẹ́pọ̀ arákùnrin yìí náà bẹ́ẹ̀ náà ni ọba jẹ́ páwọn náà rí tọ́ ẹ́ pọ́lọ́ lọ́kàn sí oore ìyanu. látara ti ọlọ́dẹ títa. Mm. nǹkan tẹ̀mí rí sí ọ̀rọ̀ yẹn ni wípé ó lè ṣe wípé àwọn méjèèjì ẹlòmíì máa wà lọ́dọ̀ ọkùnrin tó pé wọn jọ jẹra wọn lọ́mọ. Hmm. Hmm. ibì kan náà ni ó máa lọ dúró sí. ó possible bẹ́ẹ̀ ká bá wo spiritual aspect bẹ́ẹ̀ wọ́n máa rí ìrìkúrè wọ́n máa sọ pé bóyá àtọkùnrin ò lè dọmọ tó dẹ̀ yẹ pé wọn jọ jẹra wọn lọ́mọ ibì kan lè ṣe máa dúró sí ibì kan ni wọ́n ti máa rí hmm. wọn àwọn méjèèjì lè má jẹra wọn lọ́mọ hmm. ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ó máa ń rí bẹ́ẹ̀ ńgbà míì hmm. kó ipá àwọn méjèèjì wọn jọ jẹra wọn lọ́mọ wọn jọ ládéhùn oníkálukú ló mọ nǹkan sísá ẹ̀ bá mu pé àwọn méjèèjì má lè jọ má bára wọn mu láti bímọ fúnra wọn ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́ alẹ́ nílò mi torí pé wọ́n sọ pàtó ẹ lẹ at the end of the day ó padà bí ọmọ mẹ́ta obìnrin mẹ́ta hmm. bọ̀ fún ìyàwó náà ló padà bí fún hmm. ìyàwó onílé ẹ̀ náà ló padà bí fún kò dẹ̀ kí ṣe pé ìyàwó yẹn lọ ṣe ṣìnà ń ta hmm. ọlọ́run gbọ́ padà gbàdúrà wọn ni ṣé àwọn ọ̀dẹ́sà ẹ̀yẹn náà ló ń sọ testimony rẹ̀ tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn méjèèjì lè má jẹra wọn lọ́mọ Hmm. ọ̀dà bọ́rọ̀ bá wá rí báyìí mà. mo fún lọ gbìyànjú. Hmm. mo ń gbọ́ yín. bọ́rọ̀ bá wá rí báyìí kí ni kárákùnrin yẹn ó ṣe ẹnìkan ti fojú ọ̀nà kan wò. àní kí lọ ṣàyẹ̀wò. kọ́ hmm. lọ ṣàyẹ̀wò. ara wọn níbòmí. kọ́ máa mọ obìnrin yẹn lọ. kọ́ lọ ṣàyẹ̀wò ara wọn níbòmí. ìmọ̀ràn ti tèmi nìyẹn kọ́ fi mọ ibi tí wọ́n dé dúró. ẹ kú ètò àwọn abẹ́tò rédíò yín wà lókè ẹ̀yin sílẹ̀ àbíkẹ́ kúrò níbẹ̀. ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ fún mi. hello sir. ẹ káàárọ̀. bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹ gbìyànjú ẹ̀yin rédíò yẹn sílẹ̀ ó ṣe pàtàkì. hello. hello. hello. hello. Hmm. ìpè ń kọ́ lùpè ní o. ọ̀dà ìpè ilẹ̀ òkèrè jẹ́ bóyá pé Mandela ní ìjọba yìí. hello. hello? Uh, ẹ káàárọ̀ o rédíò yín wà lókè jàre. ẹ̀yin tẹ́ fi gbọ́ wá sílẹ̀ ni. ó ti dà ní nàìjíríà wa ń bí yìí náà ó sì pé la máa ń ẹ Chicago. wàsíù láti Chicago. wàsíù láti Chicago. bẹ́ẹ̀ hmm, ni. ẹ ṣe gan ni ẹ bá a dá sí. ẹ káàárọ̀. Ah, ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ẹni hmm. tí ẹni tọ́lọ̀ mọ̀ ó ti bá wa la ojú ọ̀nà náà tó ti hmm. tó ti mọ̀ paragada. yà ó tiẹ̀ ti ẹni yẹn náà ti gbé ọ̀rọ̀ yẹn funfun yẹ gan-an. Eh, mosketra náà sì fi sọ èyí tó pọ̀ jù nú ẹ̀. ayọ̀bámi akínpàdé ló ti ẹ̀ pé mosketra àyànjà báyìí ah, kò lè dá sétò ńgbà tí mo wà lórí afẹ́fẹ́ báyìí à ń jà kí ló dé ń jà ẹ má da lóòótọ́ yín jà rẹ ẹ̀yin gan mo ń bá yín jà ẹ̀yin gan mo kàn fẹ́ wò ṣe fún yín ni. gbogbo èèyàn ni ọmọ bá jà ẹ má bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ èmi ọ̀bá yín jà. èmi àti yín ó sọ̀rọ̀ lábẹ́ aṣọ. Ah, ẹ má bá yàwó mi sọ̀rọ̀ ah, lábẹ́ aṣọ o ẹ bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ jèrè ẹ rán mi sí ni ẹ má bá a sọ̀rọ̀ lábẹ́ aṣọ o ogún ẹyí sà. so ẹnì yẹn èyí tó ṣe pàtàkì jù ni pé kí o sọ fún arábìnrin yẹn kó fi oyún yẹn sílẹ̀ kí wọ́n dẹ̀ lọ ṣe bí màmá yẹn ṣe ṣàlàyé yìí kí wọ́n lọ ṣe àyẹ̀wò kọ́kùnrin yẹn lọ ṣàyẹ̀wò ẹ̀yà níbòmí tó tó bá ṣàyẹ̀wò ń bò mí ọlọ́run lè ní pé kí ó sùn rọ́nà àbáyọ. then ọ̀nà mi náà bẹ́ẹ̀ tó wá wà tó jẹ́ pé ó lè jẹ́ pé àwọn méjèèjì ò jọ jẹra wọn lọ́mọ lóòótọ́ hmm. tàbí kó jẹ́ pé àsìkò ọlọ́run ò tí ì tó àwọn méjèèjì hmm. hmm. sọ ibi tí èmi rí sí nìyẹn ó dà ẹ ṣe àdúgbò àmín àmín àwọn gbogbo àwọn lórúkọ Jésù ọjọ́ ti lo àsìkò ti kó wa ń papá àwọn àtẹ̀jíṣẹ́ ń wọlé lọ́tún àti lọ́sẹ̀ mo rí àtẹ̀jíṣẹ́ ìyá dunni adéjìmí ìyálòdè múlẹ́rọ́ wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ sí wa wọ́n ní orí àtọ̀run ilé tí náà kò ní bàjẹ́ wọ́n ní nínú ilé yẹn wọ́n ní problem yẹn <laughs> wọ́n ní problem yẹn wà wọ́n nítorí ìyàwó tó lọ yẹn ó ti lè ṣe pé gbogbo obìnrin tó bá wọ inú ilé yẹn wọ́n ní kò ní gbọ́ pa Hmm. mi ò ní pọ obìnrin tó bá wọlé ni ò ní gbọ́ pa obìnrin tó bá wà ń ta yọ mọ gbọ́ po yọ mọ gbọ́ pa pa pa. mọ́mí ẹni ọlá ní Chicago lamẹ́ríkà wọ́n ní white ọkùnrin yẹn tí kò lọ fún àyẹ̀wò níbòmíràn ah, wọ́n ní kí báwọn tiẹ̀ ṣe gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kí ní yẹn gọ àwọn àwọn ò tí ẹ̀rọ kan lọ bomi aláyé kan kúrò níbi tí wọ́n wá wọ́n wá sí Ìbàdàn wọ́n wá gba àgbo ni wọ́n ní í ṣe ló yẹ kó lọ ṣe àyẹ̀wò míì kó tó gbé ìgbésẹ̀ kankan wọ́n ní bọ́rọ̀ bá wa rí bẹ́ẹ̀ o mm. wọ́n ní kí wọ́n jọ lọ ṣe àyẹ̀wò níbòmíì wọ́n ní instead kí wọ́n dẹ̀ lọ máa lọ <laughs> test ara wọn níta eh, láti fún obìnrin míì lóyún wọ́n ní kí wọ́n ṣe DNA fún àwọn ọmọ tó wà nílé tẹ́lẹ̀ wọ́n ní kan sọ pé DNA páwọn làwọn ni wọ́n páwọn làwọn ah. lọ́mọ ah. ẹ ṣe. Ah. ìyẹn tó wá gbẹnu tán odip odip bone ẹ jágbe ọkàn hello ẹ kú ni o. eléyìí ò ní dàrú. àmì àtẹ̀yìn náà. ọ̀nà yẹn a máa lágbára ọlọ́run. àmì àmì o. quick answer lórí ọ̀rọ̀ tí adákalẹ̀ yìí solution láti lọ sọ. solution solution solution london. ẹ solution ọ̀rọ̀ yìí. ẹ solution yẹn ó simple ọgbọ ènìyàn kó máa fúnra ẹ ní igbó kó máa fúnra ẹ sàn. kó máa fúnra ẹ lẹ́dẹ̀k. yìí ò gẹ́gẹ́ bí ìyàmúlérò kò wá ọ̀bẹ rárá ìtọ̀gẹ̀dẹ̀ ni kò wá ọ̀bẹ. Mm kó lọ ṣe àyẹ̀wò x-ray níwọ̀n bàgbà tó lè máa já four litre sílé ah. tí ó kù tó dẹ̀ já two litre síta tí yẹn kù so definitely ó yẹ kó ti mọ̀ pé ètò ìlọ́wọ́ ètò ìlọ́wọ́ kò kàn nìyẹn. Ah, ọlọ́mọ náà balẹ̀ jẹ́ ìyẹn farabalẹ̀ jẹ́ ẹ̀sà hmm, hmm. bọ̀dá solution ó jẹ́ téèyàn farabalẹ̀ jẹ́ tí òye hmm, ó yàn àtẹ̀tẹ̀yàn kan ọ̀rá jíjẹ. àti tó sáré jẹ́ rush rush àyọ̀jẹ̀ lọ́wọ́ ah, àmúyẹ̀sì. definitely obìnrin yẹn ní nǹkan kan tó ń pẹ̀lú dókítà hmm. ọ̀dọ̀ dáwọ́ bò tó wọn jẹ́ kó hmm. hàn sọ́gbẹ́ nìyẹn ẹni tó ti lè bímọ méjì kó tó pàdé ẹ̀ hmm. ìgbà tó dẹ̀ pàdé ẹ̀ ó níṣòro ó dẹ̀ nọ̀sẹ̀ síta ọlọ́run tó jẹ́ kí ìṣòro yẹn kó kó bíya tó jẹ́ sínú ilé wọ́tọ̀ wà nílé yẹn ọ̀gọ́ ní problem ẹlẹ́dẹ̀gbàgbé ẹni gbà tó pàdé ẹ̀ ọmọ ọdún ó ti tó certain kò tètè ròyìn ní ẹ̀wọ̀n tí ìdàgbà náà jù lọ́jọ́ orí thirty four thirty four. at thirty four sa ẹlòmíì ti bímọ tá thirty four ti ń wo ó ti ó ti ó ti ó ti fẹ́ẹ́ di gàmá. òótọ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ni mo yà wá dáadáa. nílùú òyìnbó ẹ máa jẹ́ ọmọ forty years tó ti di gàmá wọ́n yẹ ká fi yẹn lẹ́sẹ̀ bí ọ̀sán kan. so kí ni nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni pé kó lọ ṣe àyẹ̀wò níbo mi tíyàwó ẹ̀rọ ni mọ̀ sí kó èsì àyẹ̀wò yẹn lélẹ́yìí o wọ́n ní mo tó tán tí hmm. fún kó ti clear fún wọn pàápàá pé. ló bá lọ ṣé tí wọ́n bá ní wọn ò tó tán náà nǹkan fẹ́ pọ́lọ́ lọ́kàn eh, lọ́kàn wò wọ́n ṣe láàánú ẹ worú bàbá òyìn yìí tí wọn ò tó tán tí wọ́n sì ń ṣe eh. wọ́n ń dá kẹ̀kẹ́ lú. àwọn eh, ó yẹ lọ bọ́lọ̀ ṣe ṣiṣẹ́ tó bá wà lọ sí tí wọ́n bá ní kó tó tán á jẹ́ wípé á hmm. jẹ́ wípé ó á tẹ̀sẹ̀ á mọ̀ pé lóòótọ́ nǹkan tóun èsì àyẹ̀wò tóun gbà lóyún ọ̀dọ̀ ìyàwó òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú dókítà alákọ̀ọ́kọ́ òṣèré nìyẹn ah, bọ́ tó ti sìn tẹ́sí yẹn bá takora wọn bẹ́ẹ̀ mi lè kọ́ wọn kó yàwó òun lóníṣẹ́ rẹ̀ nìyẹn ẹ ṣe àdúgbò sá. kó má ah. lè kó má lè yàwó yẹn lọ kó kọ́ sọpọ́ọ̀tì ẹ̀ kó náà lè dọ̀rọ̀ ọmọdé ni ọlọ́wọ́n sànú wa. àmín. àsìkò tí kó wọn papá mọ́ra o ibi láàdè dúró láàárọ̀ tí a mọ̀ dágbére oníyànṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ fìfẹ́ bá wa jẹ́ gbogbo yín pátápátá òun la kí pé ẹ ṣeun púpọ̀ ẹ àìbínú o. mo máa dúró lẹ́sẹ̀. ló kọ́ gbogbo àwọn tá a jọ daṣẹ́ pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi mú ìwá akínsọjí àpíà ó ní amójú ẹ̀rọ ọmọ màmá tó dolóògbé. ọmọ màmá tó dolóògbé ń wọn màmá relé ogbó. bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé ń jọ ń jọ òkú màmá hmm. ni wọ́n èmi yóò fún màmá ní ìwé tí wọ́n fún bá mi lóhùn pé látàyé ni àwọn ti gba ìwé yẹn bọ̀ o àwọn ni ó jẹ́ ìyàwó bá mi lọ́rùn ṣe orí mọ̀mọ́ tó fi fún wọn wè. tẹ̀bí a lọ bí kíní wake up mama. èmi ò wá mọ̀mọ́ ah, ah, lọ ń tèmi o. a lọ bí wake up mama wọn ó ṣe láyé state fún mama ìjù lẹ́tà yẹn sínú ẹgbẹ́ wọn ni. ọ̀rọ̀ ajẹ́ ń fọ́n wè kọ́ bá mi náà fún mọ̀mọ́ wọn bá fi jíṣẹ́ fún bàbá mi lọ́rùn. sọ bó ṣe wá jọ̀rọ̀ ẹ̀ o ní bá ṣe ìsìnkẹ́yìn fún màmá rẹ̀ kọ́lẹ́tà tiẹ̀ dání èmi ò kọ́lẹ́tà tèmi dání abatide bi láyé stéètì àjù síbi ẹ̀yìn ẹgbẹ́ aṣọ mọ̀mọ́ èyí kan fún kálukú ni kọ́rọ́ mọ̀mọ́ sẹ́tọ́ bá fẹ́ràn wọn síbi tí mọ̀mọ́ lọ. ìyá náà ló di ìdí ẹ̀rọ ayélujára mú tẹ́ fi ń lórí ọ̀fẹ́ láti wò wá ní ketekete káàkiri àgbáyé pẹ̀lú ìrànlọ́wọ́ Adékúnlé Adésínà àwọn èèyàn wa tí wọ́n wà lẹ́nu lóró tolú tòun ti jíde àwọn ni wọ́n di apá abẹ̀yẹn mú ṣọlá tẹ̀là òun adékọ̀ǹgà ọ̀nàrẹ́bù nídìí ẹ̀rọ amúnáwá àtàwọn èèyàn wa tí wọ́n ń bẹ nídìí ẹ̀rọ alátagbà níbí àti lókè ọ̀hún gbogbo yín pátápátá òun la kí wípé ẹ ṣeun púpọ̀ púpọ̀ gbogbo olólùfẹ́ ètò múlẹ́rọ gbogbo múlẹ́rọ family ilé tí yín náà ò ní dàrú àárín ẹ̀yin àti olólùfẹ́ yín kò ní dàrú o pẹ̀lú bógo bó ṣe ń jẹ́ tọ́lọ́mùbá bá lọ láàárọ̀ á tún tó bá di ní ọjọ́ mẹ́jọ lẹ́yìn ètò yìí nọ́mbà tẹ́fìlẹ̀ bá orí sọ̀rọ̀ àbí lórí ìkànnì ìbáraẹnisọ̀rọ̀ ti WhatsApp eh, zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen ojú òpó tolùjásọ́dọ̀ mi nù Waheed Akintayo ló kọ́ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ẹlẹ́mbẹ̀wò ìyókù tún dọjọ́ mẹ́jọ. ọ̀dà kò burúkú bàjẹ́ bọ̀dá tó lọ̀rọ̀ tá a gbéyẹ̀wò láàárọ̀ yìí ẹ̀dá kan ẹ̀nà sùúrù sí kò sí ti níbẹ̀rẹ̀ tí kì í lópin torí gbogbo mọ̀ràn táwọn èèyàn ti fún yín ẹgbà yẹ̀wò ọlọ́ọ̀bà yọ̀bà wa ojútùú sí ọ̀rọ̀ wa títí ọjọ́ mẹ́jọ tá a pàdé lórí àkọ́tún ètò òmúléró ẹ lè pe èmi náà zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five títí ìjọ́ mẹ́jọ ọ̀hún dr olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ aládùúgbò yèyé dọ́là o ìròyìn ajá àbálẹ̀ ń bọ̀ lọ́nà. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Fresh one zero oh five point nine FM. Professionalism nurtured by experience. fast, you can move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat. Got to loosen up and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. heads are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Milo! Nestle, good food, good life. He's only 11 years old, but everyone calls him Golden Boy. He's just returned from one of Barcelona's top football teams with more skills and stories to tell. But with the arrival of a new teammate, David, for the first time, has to deal with being the second best. With a lot on the line, will David relapse to his old arrogant self or build the grit needed to become an even better champion? Join David and his friends as they embark on another adventure to discover what it takes to be a true champion. For the Love of Football is brought to you by Milo, the energy food drink of future champions. First, a quick recap of what happened last week. Milo! I would like to introduce to you the newest member of our team. Joseph Tago. Joe is a very talented player. In fact, he comes with an amazing goal scoring record from his former school. Woo! Yeah! yeah. Well, Joe, nice to meet you. I'm David, the main striker on this team. I hope you know it's not all about talent. That's enough, David. That's no way to talk to a new member of the team. I don't know, Sam. What do you think about Joe? Well, he seems cool. I can't wait to see his skills. Shoot! Nice one, Joe. Joe, that was one serious move. That was a very good play, Joe. Very, very good. Where did you learn that from? Uh uh, but this skill is nothing. Didn't you guys see what I did earlier with my dribble? Yes, David, but you have to admit, what Joe did was also amazing. There is nothing cool about some common trick you can even teach Eric. Uh, hey, relax. David, relax. David, that's not a sign of good sportsmanship at all. Okay, guys, gather around. I have some important news for the team. What is it, coach? If something major doesn't happen in the next two months, the team will be suspended. Oh, what? Wow. Milo! Milo! Since Coach Milo informed the team about their predicament, the team's training sessions have been reduced and there is an air of uncertainty. David, though, has a plan up his sleeves. As David enjoys his hot cup of Milo for breakfast, he vents to his mom about the new star boy of the team. Wait, oh, so you now only have to train twice a week. But I still don't understand why the team is lacking enough funds. With all that money the PT and the school board have been pumping in, but that's not even the problem, Mom. It gets worse. Yes, so this new kid coach has brought on the team feels that it's all that, and everyone thinks he's better than I am. Oh, how? True, Mom. You should have seen the way everybody was making a fuss about him. Meanwhile, there's nothing special about him. David Williams, it sounds like you're jealous. Me? Jealous? Not at all, Mom. If you say so you are getting late for school. So get packed quickly. It sounds like Mrs. Williams thinks David is making a mountain of a molehill. David, though, doesn't seem to want to let go. Ah, uh, too much of a deal. How can I be making a big deal out of this? David, aren't you ready? Get moving. I'm ready. I'm ready. Hey, wait. I almost forgot. This letter came for you. Thank you, Mom. Wow, finally! A silver lining! <laughs> David, what is it? What's going on? Milo! What got David so excited? Coach Milo is also about to find out. And when David shows him the letter, Coach cannot also hold his excitement. Wow, David, this is amazing. Read the letter out loud for me because I cannot believe my eyes. Okay, Coach. <clears throat> Dear Mr. Williams, I write in response to your letter seeking financial assistance for Green Heights International Sporting Program. Mm. Your school's exploit in the last edition of the Interschools Football Competition has been widely praised. Your team's passion and determination is a good example of how sport teaches great values. Your coach has done an incredible job in instilling confidence and discipline in the team. Go on. While the ministry cannot directly aid your school with finances to support your sports program, your school may choose to partake in this year's President's Cup. The winner of this tournament is guaranteed a cash prize as well as other key equipment to help support sporting activities. Wonderful! I hope your school takes up this offer and I believe with your team's qualities you will go far in this tournament. Please let your coach contact me on the number below to finalize participation formalities. Yours sincerely, the Secretary to the Ministry of Sports. You know what this means, David? What, coach? Game on! Milo! Nestle, good food, good life. The letter from the Ministry of Sports has truly given Coach Milo and his team a lifeline. Coach gives the team the good news, and everyone is expectedly excited. Yay! Calm down, boys. Now, I got in touch with the ministry, and I have been able to register us for the competition. Nice! You guys would have to thank David for helping us with this opportunity. Thank, thank you, David. Ah, it was nothing. No, David, what you did was proactive and showed how passionate you are about this team. I am proud of you. Well done. Well, it looks like David is getting the spotlight and shine that he craves. But for how long? Who are the other teams we'll be facing, coach? Oh, yes. They are Golden Sun International, Coastal Union School, and King's Academy. What a shock. Coach, these are the best of the best, though. Yes, but we can beat them if we work hard. Sounds like a tall mountain to climb. This is more than a mountain, oh. It's a continent to cross. You should not be discouraged. We need to play as a team and believe in ourselves. Coach is right. King's Academy is actually my former school. So you agree they're as good as they sound? They are good. In fact, I was their main striker till I left. But like Coach is saying, we can beat them. Of course, we can beat them. If we have the Barcelona trio, why should we fear? David, David, this is not Barcelona matter. Oh. So, Joe, I'm sure you know a great deal on how we can beat them. Sure, I'm always willing to help. We can do this together as a team. That's good to hear, Joe. Now, guys, let's get to training and start cracking. There's a championship to win. Milo! Looks like the team have got a lot of work to do. On the way home, however, David is still not happy. I mean, Sam, what at all should I do? What are you talking about, David? I gave the team a lifeline with this tournament, and then Joe swoops in like it was his idea. I mean, how? But coach, thank you. Is that not enough? But wow, this guy is awesome. Very cool. Hi guys. Joe, it's you. What's up? Is this your car? Very nice. <laughs> Can I buy a car? It's for my parents. Do you want a lift? Really? No, we're fine walking. Oh, David, it's free ride though. I dream car too. No, Sam, we should be on our way. You know what, Joe? I'm coming along. Sam, really? Thanks, Joe. No problem. That's my uncle behind the wheel. Hello, sir. I'm Sam. Good afternoon, young man. Isn't your friend coming along? But David had already walked off. He can't believe Sam would betray him like that. It seems to David he cannot win when it comes to Joe. The next day, Coach Milo and his team begin a vigorous training session to prepare for the upcoming competition. Coach Milo is leaving nothing to chance, and that means picking the right team. Okay, boys, gather around. Today's session was very good. However, I'd like some of you to stay behind for some extra drills. You need to be fully prepared all right? Yes, Coach Milo. As the coach begins to mention names, David is expectant to hear his name, but. All right, that's that. Coach Milo. Yes, David. You didn't mention my name. I understand, David. Um, you have to trust me. It's all part of the process. No, coach, I don't understand. Leslie, Sam, and even Joe, the newcomer, have been selected. I should have been chosen. David, no position on this team is anyone's birthright. It's only through teamwork that you are assured of a place. But I did work hard. Even this competition was my idea. I am your main striker. You can't just leave me out and give this new boy a chance on the team. David, who said you are no longer part of the team? You still are. But you cannot expect that things will be handed to you on a silver platter. You have to be passionate, hardworking, and determined. This is not fair, coach. David! David! Wow! Things definitely didn't turn out like David expected. What's he going to do now? Will this push him to quit the team or do something even more drastic? We will find out in the next episode. Now, to today's value passion. Passion drove David to find a way to help the team. You must care very deeply and give things your all. Without passion, you may settle for less. Passion in sports and in life is a key ingredient for success. Milo believes in passion. That's all for today. But tune in for a repeat this weekend on For the Love of Football. fast, you can move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat, got to loosen up, and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Milo! Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn la wà. In the land of I praise the Lord, I praise the Lord. When I see myself in the land Father, here to thank you for planting me. I'm on the living soul. Many have died, many have perished. I'm not saying this to motivate ones. I always say this to show my gratitude for the many, many things you have done for me, O oh Lord. Up there, there is a to worship the Lord. when I see myself in the land of the I praise the Lord, I praise the Lord. When I see myself in the land of the I praise the Lord, I praise the Lord. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. I will praise the Lord. I will praise the Lord. I will praise the Lord. I will praise the Lord. I will praise the Lord. I will praise the Lord. it is. Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn la ti ń kàn sí yín ẹ kú ojúmọ́ gbogbo olólùfẹ́ ìkànnì yìí tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé àsìkò tó ti tó fún kéde tá a ní lórí àtẹ fún tàsìkò yìí ní báyìí ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ó ní ọjọ́ àbámẹ́ta sátidé ti ṣe ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún 2021 tá a wà yìí ló pé ọdún kẹwàá gẹ́gẹ́ tá à ń ṣèrántí ìyá wa àlíájà láúlátò ìyábọ̀ fọláṣadé adédìgba màmá wa onínúure abiyamọ tòótọ́ títí láé la ó máa ṣèrántí rẹ̀ fún paribiribi eléyìí tí màmá ti kó nígbà ayé wọn kọlọ́run ọba kó bá wa fi màmá sínú àlùjánà onídẹ̀ra olùkéde àwọn ọmọ màmá bẹ̀rẹ̀ látòrí madinat ọ̀lànrẹ̀wájú adédigba ganiyat audu adédigba àti ọmọ mayowa adédigba. èyí ni láti fi tó gbogbo èèyàn létí wípé ilẹ̀ tó wà ní eruku village off Idi mangoro soka road nílùú ìbàdàn kò sí fún títà bí ti wulẹ̀ kọ́mọ o kí ẹnikẹ́ni kó má ṣe ra ilẹ̀ náà lọ́wọ́ ẹlòmíràn o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ọ̀gbẹ́ni okonu opong sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero zero three five seven five eight five seven four zero zero three five seven five. eight five seven four olùkéde ọ̀gbẹ́ni okonu upong. A beautiful morning to you. This is Fresh 105.9 FM Ibado. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 or 090 6286 or visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Apostle Joseph Ayọ̀ Babalọ́lá Power Explosion Èrìò 2021 bẹ́ẹ̀ ni o iṣẹ́ agbára tún máa ṣe lórí òkè èrìò lọ́dún yìí CAC Mountain of Mercy àti CAC Kenaland ló ṣàgbékalẹ̀ tọdún yìí kádìdè fúyà káwá pàdé Jésù oníṣẹ́ ìyanu ní Christ Apostolic Church Mountain of Mercy èrìò Èkìtì pẹ̀lú àkórí tọdún yìí ọmọ aládé àlàáfíà the Prince of Peace Isaiah nine verse six láti monday twenty one sí saturday twenty six oṣù kẹfà june ọdún twenty twenty one tá a wà yìí ní orí òkè àánú èrìò èkìtì nípínlẹ̀ èkìtì ìpele àárọ̀ ọ̀sán àti alẹ́ tún ni tọ̀tẹ̀ yìí o ìgbàlà ìwòsàn ìdáǹdè àlùyọ àdúrà la ní láti fi gbà á àwọn tí ọlọ́run máa lò ní prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì cac general evangelist worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent cac worldwide tó fi mọ́ pastor so ọ̀ládélé president cac worldwide ọmọ aládé àlàáfíà fẹ́ pa ẹ̀mí àti ẹlẹ́rìn apostle joseph ayọ̀ power explosion èrè ọtọdún yìí láti monday twenty one sí saturday twenty six oṣù kẹfà june ọdún twenty twenty one tàwa yìí ire gbogbo máa jẹ́ tèmi àti ẹ lórúkọ jésù. one x bet ooo oh, one x bet everybody don sabi say one x bet na the ogbonge place to cash out now because na dem get the highest odds sharp sharp deposits ability to sell slips bet insurance and more. more. wetin dey totori body pass be say you fit make money from things like virtual games basketball horse racing and many more just log on to one X bet radio1.ng to register and make you no forget to use the promo code radiowin to get 200% bonus on top your first deposit o 1x bet bet for every taste. ohun èlò orin gbogbo ti ṣe tán àrí ọlọ́pẹ́ náà ti gbáradì ìbàdàn lápapọ̀ ó yá o. ọ̀rọ̀ mi tọ́pẹ́ kò ṣe é. nínú ìyún nídàjí ọdún yẹn fìyìn fólú twenty twenty one ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún nineteenth june láago mẹ́wàá òwúrọ̀ ten a.m. lóhùn èlò orin gbogbo pẹ̀lú àwọn ìràwọ̀ olórin ẹ̀mí jákèjádò àgbáyé máa kórajọ pọ̀ pẹ̀lú evangelist dr richard olúbùkọ́lá akínyàdé ṣẹ̀wọ̀lẹ̀ jésù láti dáná ọpẹ́ rúbọ ọpẹ́ ọjọ́ yẹn máa lóyin ládùn pẹ̀lú ìyìn tó ṣàrà ọ̀tọ̀ bákan náà la tún máa fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́la ọ̀pọ̀ lóko lóòkì ló máa péjú pésẹ̀ lára àwọn láti rí petro overseer doctor olúwatóyìn emmanuel commissioner for culture and tourism ogun state pẹ̀lú metro dikines ọmọlẹ́wà ahmed the wife of former kwara state governor pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ olórun alaye pastor joseph akíakíade ni ó máa gba gbogbo ìyàrá àlejò cac eagle swings assembly tó wà ní wákàjẹyẹ road ìyànà church láti máa pàdé dress code wa burnt orange and gold fèyí fólú twenty twenty one. When you haven't used your SIM for quite a while, you start to worry. You start to calculate the last time you recharged or the last time you got a call on that line, or a credit alert, or even just a flash. But thanks to Glow Always On, you can rest easy and never worry about any of that. Because with just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Just dial star 777 hash and select Always On to subscribe. Glow Unlimited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. èyí mo mú wá ọpẹ́ rẹ ní o iṣẹ́ òye mi tó tó ń tó alágbèrè. ọba tí jẹ́ pàtẹ́rẹ́ mú. ọba tó dá mi lọ ẹ wo mi olóore. olóore kàkà. tó dá mi lọ́lá. ìyọ́bẹ̀ tó láyọ̀. ọba tí so gbogbo dúró gbogbo. ìlà ìlọ̀pẹ̀ ni. alẹ́ mi lẹ́sẹ̀ ni o. ọba tó dá mi lọ́lá. olóore kàkà ẹ ṣe. wọ́n ṣàtìṣe jù bẹ́ẹ̀ lọ.